بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحابه ومن وعلاهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún ọlọ́run atọrọ àlékún ìkẹ́ àtẹ̀gẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa nábì wa Muhammad sallallahu alayhi wa sallam atọrọ ìyọ́nú ọlọ́run fún àwọn sàhábì ànábì àti gbogbo àwọn mòmìnì tó dúró ti ẹ̀san ọlọ́run bàbá ti tọ́ àti bí ó ti yẹ títí di ọjọ́ ẹ̀san Quran sọ wípé ní wa in ta'uddu ni'matallahi la tuhsuha tabala jòkó ká máa ka oore ọlọ́run ọba ní ní méjì àti ẹ̀lẹ́ àlè ìrònú kan tàbí ilé táwọn ti wà á kà tán àmọ́ gẹ́gẹ́ bí àdéhùn ọlọ́run ọba ní wípé ní la in shakartum la azidannakum tàbá ti ń ronú tá à ń rántí pé ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ oore fún wa tá a sì ń dúpẹ́ ọlọ́run ní òun ó ṣe àlékún oore rẹ̀ nínú àwọn òrítọ́ ọlọ́run ọba ṣe fún wa ní wípé lẹ́yìn tati tati tún túká yìí níbi fọ́ ọdún iléyà tọ́lọ́run tó ní kí a tó pàdé ká tó lè bẹ̀rẹ̀ ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa ní àkọ́tún eléyìí náà ó tó ọpẹ́ fún ọlọ́run àbẹ̀lọ́run kọ́lọ́run kó gbà ní ẹ̀sìn fún wa ìbádàá náà tá ìjọsìn tá a ṣe nínú ọdún náà kọ́lọ́run kó gbà àwọn tọ́lọ́wọ́n bá yọ̀ǹda fún nínú wa pé wọ́n ti ziyara ilé ọlọ́run fún hajj abẹ́lọ́run kọ́lọ́run kó gbalẹ̀ sí fún wọn. àwa náà ti atúmúra míì ìmínà ló tún dé tán yìí lójú ẹlẹ́mìí abẹ́lọ́run kọ́lọ́run kó ṣe rọrùn fún gbogbo wa. hadith ta kàkán yìí nínú tíra jamiu ulumil hikam ilhafidu ibn rajab alhambali rahimahu lọ́rọ̀ mọ́tàn wá náà ni hadith ẹlẹ́kẹfà ìtọ́ yìí pé ní innal halala bayyinun wa innal harama bayyinun wa baynahuma umurun mushtabihat faman ittaqa shubuhat faqad istabra'a li dinihi wa irdihi títí di parí hadithu náà hadithu yìí tí àṣàlàyé fún wa pé ìtàdìtò náà ń kọ́ wa ni pé gbogbo ohun tí mòmìnir ń ṣe tàbá ní ká pín mẹ́ta náà lápín sí àwọn ti sọ yìí pé ní halalu ní pánbélé tó clear ìpele yìí tí ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ ni tó sì fojú hàn àwọn yìí ń abala kan abala ẹlẹ́ẹ̀kejì àwọn ti sọ yìí pé ní ìjẹ́ ìwọ̀ wọn pé ṣẹ̀ríà ṣe léwọ̀ fún wa ọlọ́run bá ṣe léwọ̀ fún wa ìwọ̀ nínú súnà àwọn yìí náà àfojú hàn nínú èyí tó jẹ́ halalu ni wípé kátàkárà ni jíjẹ mímu ni wíwọṣọ tó dáa gbọ̀n eléyìí ń halalu ni ká mú nǹkan tó dáa halali ni àwọn èyí tó jẹ́ ìwọ̀ tó fojú hàn àwọn náà ni èyí tí kùránì ṣe léèwọ̀ fún wa gẹ́gẹ́ bí zina ni gẹ́gẹ́ bí ọtí mímu ni gẹ́gẹ́ bí rìbá àtàwọn tó tún jọ bẹ́ẹ̀ lọ gbọ̀n eléyìí náà tó fojú hàn ni ìwà ń bẹ láàrin àfọ méjèèjì tá a dákọ̀ yìí tó yẹ pé ní mustabihatu ni wọ́n àwọn tó yẹ pé ní kò clear dáadáa yóò ní ìdí kéèyàn máa béèrè wọn kó tó kó tó lè máa ṣe é àwọn àyíhùn oògùn rẹ̀ náà ni gẹ́gẹ́ bí ti ìwà máa ń pè ní kásògùn àbámà ni pé ànábì ni pé ọ̀mọ́ni takọ̀ ṣubuhat béèyàn bá wá ṣe ìjìnà sí ìrújú faqad taqa li'irdihi lidini wa irdi irú ẹni bẹ́ẹ̀ o ti gbé ẹ̀sìn rẹ̀ sá kódà o ti gbé ìjọmọlúwàbí rẹ̀ o ti gbé e sá nínú àwọn hadithu kan tí ó tún lè jẹ́ kí ìtumọ̀ rẹ̀ ó tó clear sí wa òun náà ni wípé anabi sallallahu alaihi wasallam ń jọ́ kan ní nílùú Medina ah, sọfí ó ń ṣe ìtìkáfò ni. Uh, ọ̀kan lára àwọn ìyàwó rẹ̀ radiyallahu ta'ala anihunna àwọn abẹ̀wò ní inú mọ́sálá tó ti ń ṣe ìtìkáfù alẹ́sọ̀rọ̀ sálà ń wá jáde pé kóhun pa lẹ́sẹ̀ dà àwọn sàbí lálẹ́ àwọn sàbí kan wá ń kọjá tó wá rí wọn alẹ́sọ̀rọ̀ sálà ń wá pè wọn padà wípé ní ẹ wá nígbà wá dé lẹ́yìn tí ti kíra wọn tán anabi wa ni pé sallallahu alayhi wa sallam innaha la Safiya ìyàwó mi Safiya ni o àwọn sàbí wa ni pé ah, ah ya Rasulallah àfíríkà pé àtùmọ̀ ah, pé wọ́n ni tí ǹjẹ́ àtùmọ̀ wá kẹfín tí ò dáa sí ọbí ìlú ìgbọ́dọ̀ ṣẹlẹ̀ anẹ́sọ̀rọ̀ sálàmù fún ayé pé ní bẹ́ẹ̀ ni kùsì ẹ̀kọ́ rí náà nù àmọ́ ṣàyẹ̀tọ́n tẹ́ ríhun àṣàyẹ̀tọ́n yajiri fi bani adam majara dam ìmọ̀ ń rìn lára ọmọ èdè nìyẹn gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ ṣe ń rìn lára bí ṣe ń kọjá lára wa tá à ní mọ̀ tá à ní fúnra gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ṣàìtọ́ náà máa fi ń rìn lára ọmọ èdè nìyẹn bẹ́ẹ̀ ni máa ṣe ń ṣiṣẹ́ lára ọmọ èdè nìyẹn ẹ̀yin lè má rò pé ẹ̀ ní ṣe ṣùgbọ́n ọkàn ọmọ èdè nìyẹn lẹ̀ àwọn àtàwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ tó ti sọ fún wọn so ó ti ànábì wọn mọ́ anata ti pé nǹkan tí ó wọ́n bá máa sọ lẹ́yìn pé ah, àbọ̀ ni àbọ̀ nǹkan ojú kó clear fún wọn tó gbogbo àwọn tó bá rí bẹ́ẹ̀ tó bá jẹ́ mọ́ àwọn nǹkan tí yóò máa kọ́ sí ròyìnròyìn yóò máa fa àkàmà fa ìyànjiyàn òun ni àbọ̀ nǹkan so bàbá ní takọ ṣubuhatin kéèyàn ó jìnà sí tí a bá ti ṣe eré léyìí faqad istabra li dinihi wa irdihi ó ti gbé ẹ̀sìn rẹ̀ sá ó sì ti gbé ọmọlúwàbí rẹ̀ sá hadithu tó wá tó kà lónìí òun náà ni hadithu Abi Ruqayya Tamimu Dari ọ̀kan lára àwọn sàábẹ́ àti sọ̀rọ̀ sálá náà lòun náà kó níyà títí ẹ̀ ó ní bàbá Ruqayyatu ọmọbìnrin rẹ̀ ní ń jẹ́ Ruqayyatu bàbá Ruqayyatu yìí Tamimu ni Ibn Awsi الدارمي عفوا الداري ابن أوس الداري òun ló gba hadithi wa látọ̀dọ̀ nípa sallallahu alayhi wa sallam ó ní pé òjíṣẹ́ ọlọ́run sọ wípé ní àdínú ànàṣìhátú àdínú ànàṣìhátú àdínú ànàṣìhà lẹ́ẹ̀mẹ́ta ìpè ẹ̀sìn ẹ̀sìn yìí ẹ̀sìn islam yìí ànàṣìhà ni nasiha ni ó wá wí lẹ́ẹ̀mẹ́ta àwọn sàhábì anabi sallallahu alayhi wa sallam tó bá ti rí bẹ́ẹ̀ wọn yìí sábà jẹ́ kí kó falẹ̀ pàápàá jùlọ náà kàtó bá yẹ pé wọn máa yẹ pé ní ilé ìwé ká béèrè àwọn ni pé liman ya rasulallah an-nasiha fún ta ni ìròjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa anabi wa lé wọn kalẹ̀ ó kà wọn anabi ní lillahi lákọ̀ọ́kọ́ wali rasulihi lẹ́ẹ̀kejì wali aimatil muslimin ó di mẹ́ta wa ammatihim ó di mẹ́rin adinu nasiha ẹ̀sìn anasiha ni a padà sọ ìtumọ̀ ìtumọ̀ míì tó wà fún anasiha bọ̀tí tó kọ́mọ̀ jù ni wípé ká pè ní ìsítí àbí ká pè ní ìkìlọ̀. E àbí ká pè ní ìránra ẹni létí iná bí wọ́n sọ ni pé ẹ wá bá ní ṣe nàṣíhà fún ẹ bá ní ṣe nàṣíhà fún yorùbá ni ẹ ẹ lárúbáwá ni àmọ́ ti di yorùbá ẹ ṣe nàṣíhà fún àwọn ìgbà sọ́nà sọ pé ní àdínú ànàṣíhà ẹ̀sìn tá a rí yìí nàṣíhà ni tàbá kíyèsí ok àwọn ìgbà sọ́nà àwọn sàbí wa béèrè wípé fún ta ni ta la fẹ́ ṣe nàṣíhà fún ta là á ṣe ìkìlọ̀ fún ta là á sàsọ́lẹ̀ fún. àníwọ̀n sọ́lá ń wá ka mẹ́rin ó ní pé àkọ́kọ́ lílá fún ọlọ́run ànàsíhátù lílá ká ṣe nàsíhà fún ọlọ́run àbí ká ṣe nàsíhátù nítorí ọlọ́run bákan náà ànàsíhà ìṣe àsọ́lẹ̀ ìránrẹni létí fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àbí nítorí ti sunna òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam sallam òdì méjì bákan náà ànàṣíhátú lé aimmatil muslimin fún àwọn tí wọ́n bá jẹ́ aṣíwájú nínú ẹ̀sìn àwọn aláṣẹ yálà aláṣẹ nínú ipò ìdarí ni àbí àwọn aṣíwájú tí wọ́n ń jẹ́ aláṣẹ nínú ẹ̀sìn wọ́n di mẹ́ta anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ní wan nasi'atu li ammatil muslimin kódà a tún máa ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ àbí a tún máa ṣe ìkìlọ̀ nítorí àwọn mùsùlùmí lápapọ̀ ìtumọ̀ hadith oníkókóró nù hadith yìí ta kàtá yìí ìmáàmù muslim ònlógbà wa nínú tí a yà ń pè ní sahihu al ìmáàmù tirmidhi. نعم اوكي آه لأئمة المسلمين ولكتابه لله آه ولكتابه ká ṣe ìkìlọ̀ ìdá fún ọlọ́run gẹ́gẹ́ bá ṣe wí àbí nítorí ọlọ́run ọba wá lìkìtàbì yìí ká ṣe ìkìlọ̀ fún tíra ọlọ́run ọba àbí nítorí títíra ọlọ́run ọba bákan náà lè rọ̀sọ́ọ̀lì yìí fún òjíṣẹ́ ọlọ́run ọba àbí nítorí ìbámu sí ìlànà òjíṣẹ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ kan náà àwọn àyèmátòlè mùsùlùmí náà wà àmọ́tìhì mùsùlùmí ló gba àdéhùn fún wa Tirmidhi náà tún gba àdéhùn pẹ̀lú gbólóhùn tá a sọ yìí náà gbà wá ṣùgbọ́n lọ́nà míì ni òun fi gba àtìtì ẹ̀ wá. tabari àìsàn yìí pé àdínú ànàṣíhàtù nínú èdè lárúbáwá àwọn pèkínní kan ní márífà àdínú òní alifu alam tí ó bá wá bẹ́ẹ̀ ìtumọ̀ ẹni pé nǹkan téèyàn ti mọ̀ tó yẹ pé ní ó ti wà nínú nínú àgbọ̀yò wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo alamọ̀tán pè ní àdínù òun náà ní ìsìlámù àdínù òun náà ní ìsánù àdínù òun náà ní alìmánu káwọn gbàgbé pé ní àdínsù tí àkọ́kọ́ kà àdínsù alákọ̀ọ́kọ́ àdínsù Umar ibn Khattab radiyallahu ta'ala anhu nígbà tí màláíkà Jibril tó wá bá nàbẹ̀sọ̀rọ̀ sálàm sàkóbí láwọn àbẹ́rẹ̀ kan ó ní pé ní akhbirni anil islam ṣàlàyé islam fún mi anabi sallallahu alaihi wasallam ó tún ní akhbirni anil iman ṣàlàyé tí ń jẹ́ imani fún mi anabi sallallahu alaihi wasallam ó tún ní wípé akhbirni anil ihsan ṣàlàyé tí ń jẹ́ dáadáa fún mi anabi sallallahu alaihi wasallam ó tún béèrè lọ́wọ́ yìí pé ní akhbirni anis sa'a ṣàlàyé kí mo asaatu ọjọ́ ọjọ́ gbẹ̀yìn anabi ló ń wọ̀mọ̀ yìí sallallahu alayhi wa sallam onítọ̀ ọba ma yìí akhbirni an amaratiha sọ fún mi àwọn tí ó máa jẹ́ àmì tá a máa fi mà wípé bàbá ti ń relé yìí tá à ń relé yìí tá à ń relé yìí a máa mà wípé ní asaatu wákàtí òun àsìkò òun ọjọ́ òun ó ti ń súnmọ́ anabi dáhùn sallallahu alayhi wa sallam nígbà tí wa lọ tòró wá ní àwọ̀ èèyàn ńgbò wa lọ tó pẹ́yìn dà sọrọ sọ̀rọ̀ ń wá bí ọmọrù àtàwọn tó ni Atadiri mẹ́ni sá ìlú ǹjẹ́ mẹ́ni tó wá ti ń béèrè béèrè ń aláwọ̀ mọ́ ànábì sọ̀rọ̀ ni dhalika jìbìrìl jìbìrìlù nù àtàkùn liyu ó wá fún fún wá sàlàyé sí yín fún yín ni tó túmọ̀ sí pé gbogbo ntí màláíkà Jibrilu bí Ànábì sallallahu alaihi sallam tá Ànábì sì ń dáhùn gbogbo rẹ̀ ó wà lọ́ndà àdínù ni inna ad-dina 'inda al-Islam ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ọba náà ní islam ẹ̀sìn sọ́ngbà wípé ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí islam ni alìmánu ni àti alìsánù ni níbi tí alukurani bá ti mẹ́ńṣà wọn lọ́kọ̀ọ̀kan wọn ó máa kó àwọn tó kù sínú àmọ́ níbi tán bá ti tán bá ti mẹ́ńṣẹ̀ wọn papọ̀ lójú kan náà ìtumọ̀ ẹni kálukú yóò mọ yàtọ̀ ọ̀tọ̀ gẹ́gẹ́ bí hadithu Jibrila yìí pọ̀tàfẹ́fẹ́ ló bí ní pé ní alifu alam tí wọ́n ní pé gbogbo ń tí ó wà nù hadithu awwalu hadithu Umar ibn Khattabi oníjẹ dínú alislamu dínú alimanu dínú alihsanu dínú alìmánu bi sáàtì dínú alìmánu bi àmàràtì sáàtì dínú àti gbogbo tó tó ń kó sínú àtàwọn àmì náà sọ pé ní ọlọ́run ọba dákọ̀ wọn ní Al-Kùránì àbánabi wọn tó anúṣọ̀rọ̀ sáà dákọ̀ láwọn àyè míì náà tí ò sí nínú àdìtà kọ́kọ́ àdìtà eléyìí máa kó sínú àdínú anúṣọ̀rọ̀ sọ pé ní ànàṣe hàtù àdínú ànàṣe hàtù ó tún wá mú ànàsíhà náà òun náà tún wá ní alifu alam tó fẹ́ wọn pé ní márífà lòun náà nínú èdè lárúbá àwọn sọ̀rọ̀ yìí pé ní àwọn eléyìí ohun tá a máa ń pè ní synonymous nínú èdè òyìnbó tó yẹ pé a ó represent b b náà máa represent a wọn tún máa ara wọn tọ́tọ́ bá sí wípé atúnlẹ̀wí báyìí ànàsíhà tó àdínù ìkàtọ̀ pé ànàsíhà ìkìlọ̀ tá a pè ní àbí wáàsí ni àbáwọn ọ̀túnmọ̀ mí náà tó máa sọ yìí pé òun náà là ń pè ní ẹ̀sìn àbí ẹ̀sìn òun là ń pè ní ànàsíhà so irú ìtumọ̀ tí hadith eléyìí yóò gbà ó yàtọ̀ sí àwọn àpèjúwe míì náà nu gbọ́dọ̀ anáfẹ́ sọ́lá tó náà fẹ́ jọ eléyìí a rí pé fápèjúwe nu hadith míì anáfẹ́ sọ́lá sọ wípé ní alhaju arọfa alhaju arọfa pé n ta ń pè ní hajj òun náà ń pè ní àràfà but àràfà níbẹ̀ òun àwọn àfa àlọ́ pé ní nàkírà ni torí ìtumọ̀ tẹ́tẹ́ ni pé ní òkúfù bìlà àràfà so ká dúró ní òkè àràfà so but ìtumọ̀ tọ̀hún wẹ́yàtọ̀ fún eléyìí ìtumọ̀ tọ̀hún tọ̀hún kan tó ń fẹ́ ń fa ni pé ó fẹ́ jẹ́ ká gbọ́ yé pé pàtàkì ká ká mú ká àràfà dáadáa torí pé tó bá ti bọ́ òun lásìkò ó sì nígbà bóun bá ti bọ́ ajé ó bọ̀ àmọ́ eléyìí wọ́n ń rẹpẹsẹ́ntì ara wọn àdínú huwa ànàṣíhàtú wà ànàṣíhàtú híyà àdínú ẹ̀sìn òun ni ànàṣíhà bákan náà ànàṣíhà òun náà wá ní ẹ̀sìn tó àdúgbò tó láwọn àwọn abẹ́rẹ́ pé fún àwọn wo wọ́n sì dákọ̀ wọn. àtàbáwo náà èdè lárúbáwá á rí i pé ànàṣíhà yìí tó kọ́ máa ń jù tó tètè àmì táwọn èèyàn tó kọ́mọ̀ lọ́dọ̀ àwọn èèyàn ni pé ní ká ṣe wáàsí ní gẹ́gẹ́ bá ṣe sọ ká sọ àsọlẹ̀ ká advice èèyàn ká guide èèyàn ká cancel èèyàn ànàsí hànú. tàbá fẹ́ tó pẹ̀lú eléyìí bá ṣe wá tó pé lèláì ẹ máa wí ni pé ní tábà ṣe wáàsí kó jẹ́ lèláì kó jẹ́ torí tọ́lọ́wọ́n ba láàmù níbẹ̀ kò ní máa jẹ́ láàmù lèmẹ́lìkì mọ́ ìnáyà ni mo sọ pé ká ṣe wáàsí fọ́lọ́hún torí àmọ́ wá ní pé àdínú ànàsú ìhàtún tá ń pè lẹ́sìn ní pé ká ṣàlàyé ẹ̀sìn ẹ̀sìn ọlọ́run ká ṣàlàyé fáwọn èèyàn ká ṣàsọ́ọ́lẹ̀ ká sì rántí ká sì wá sí kákọ́ ńlẹ́kọ̀ọ́ nítorí tọlọ́hun àjẹ́ pé ntí tí o máa ta fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ níbí ni pé ní ká ní ìkìláṣù níyà òun nù ìtàbà ṣe nàṣíhà kó jẹ́ tìtòrìtọ̀ ọlọ́run ọba ìkìláṣù níyà tabafẹ́ tó náà bákan náà yìí pé ní ànàsíhátù pé ká ṣe wáàsí ni ká kọ́ni lẹ́kọ̀ọ́ ni ká ṣe dání lẹ́kọ̀ọ́ ni fún òjíṣẹ́ ọlọ́run ọba àti àlèṣe wáàsí fún òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tìrí gbogbo nta fẹ́ àdìsẹ́ náà là ń yìí gbogbo nta láàwì nta màwí náà ni pé qala Allahu qala rasul àti pé nta bàwí ń bẹ̀rù rasul níbẹ̀ ni pé ni kó wà ní ìbámu sí sunna òjíṣẹ́ ńlá bákan náà lé kìtàbìhì kìtàbì kìtàbìhì ń ó lè jẹ́ kìtàbù ọlọ́run ọba alukur'an karim ó sì lè jẹ́ lé kìtàbì ní sàlám sáyé tó sọ̀nà ní sàlám kò sí pa wípé ní tá a bá sọ wípé ní alikitab èyí tó kọ́ mà ní kékeré kámi ní alukur'an karim tó náà ọ̀nà ń pè ní alikitab gẹ́gẹ́ bí osùwànú àdìsọ wípé ní man lam yaqra bi fatihatil kìtàbì fala salata ẹni tí ò bá ka fatiha ìbẹ̀rẹ̀ alkitab òun náà ní ìbẹ̀rẹ̀ alukuran kàmá sí fatiha anabi òní kiri ọ̀sán nípa báyìí alkitab níbí yìí tí ó sùnmọ́jú ni pé kó máa jẹ́ alukuran karim tó bó làá ṣe wá ṣe ìkìlọ̀ fún kurani àti taba ni pé ìkìlọ̀ ni ntí ó máa jẹ́ ni pé anasihatu likitabillah ẹ́ ní ìbámu sí tírà ọlọ́run ọba lábẹ́ ní ìbámu sí sunna òjíṣẹ́ lẹ́mọ̀ sallallahu alaihi wasallam tó wálé ayimátìlì mùsùlùmí ànàsíhà níbẹ̀ wọn tàbá ni pé ni ìkìlọ̀ ni yóò bá eléyìí mu ni pé a lè ṣe ìkìlọ̀ fún ni àwọn pé láàmù níbẹ̀ pé láàmù lèmúlìkì ni pé fún ta ni ká ṣe ìkìlọ̀ fún àwọn aláṣẹ mùsùlùmí yálà àwọn political leaders ni àwọn tá ń jẹ́ gẹ́gẹ́ bíi amirul mọ̀mìnì ni ẹni tó jẹ́ láṣẹ mọ̀mìnì ni àbáwọn tá ń pè ní wáálí àbá tá ń pè umara àwọn aláṣẹ àwọn aláṣẹ àwọn aláṣẹ a lè ṣe nta bá rí ipa ilé ikú díẹ̀ káàtó ẹ̀rẹ̀kẹ̀ wọn sákèsì. àbí amatul mùsùlùmí ni gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ náà àwọn yìí ń ta lẹ̀ àwọn ta lẹ̀ ṣe wáàsí fún nù ẹ̀ṣẹ̀ wáàsí fún lágbájá so ànàṣẹ́hà níbẹ̀ òun ní tabatọ pé nàṣẹ́hà pé ìṣe wáàsí ni ìṣèkìlọ̀ ni yóò máa jẹ́ pé nítorí tọ́lọ́run bá lè láyé ń bẹ́ kiri pé fún ọlọ́run ìkìlọ̀ nítorí tọ́lọ́run ìṣèwáàsí nítorí tọlọ́run eh, ìbánisọ̀rọ̀ ní tí níbàámu sí tọlọ́run ọba àti níbàámu sí tíra ọlọ́run ọba so ìtumọ̀ àkọ́kọ́ nù. ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn tó fún ànàṣíhà eh, al-imam al-khattabi radiyallahu ta'ala ani o nínú tíra rẹ̀ tá n pè ní ma'alimu eh, tanzil òun ó ní tíra kan gẹ́gẹ́ bí tá a lè pè ní gẹ́gẹ́ bí dictionary ni ó ṣe ó fi túmọ̀ gbogbo alfadhu ahadith gbogbo ọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ pátá látòkè délẹ̀ gbólóhùn kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan yóò mú owó arrange alphabetical order so nígbà tó ń tó ń túmọ̀ ànàsíhà nùnù wà sọ́ọ̀dì wà ha ó túmọ̀ sí pé ó lè túmọ̀ sí ìkìlọ̀ ó lè túmọ̀ sí wáàsí ó lè túmọ̀ sí ìbánisọ̀rọ̀ ọlọ́wọ́n ba bákan náà ó tún wá ní pé ó lè túmọ̀ sí alkholoso àfọ̀mọ́ kéèyàn ó ṣe àfọ̀mọ́ àjẹpẹ tábà tó máa ń sọ pé ní àdínú ànàsúyà ẹ àdínú alkholos àdínú ni àfọ̀mọ́ nǹkan tó mọ́ kanga kanga hadithu tó ń sọ wípé ní inna Allah ta'ala tayyibun la yaqbalu illa tayyiba yóò mọ̀ sọ́pọ́tì lẹ́yìn pé ọlọ́run ọba ọba tó mọ́ ni kò sí nígbà nǹkan kan àfi nǹkan tó mọ́ yóò mọ̀ tó mọ́ àdínù nàṣúyà taba ni pé alkhulutu ni pé nǹkan tó má kànga kànga ni tábà wàá túmọ̀ pé ní àdínù ìṣe àfọ̀mọ́ lillah ìbẹ́nisìn ìṣe àfọ̀mọ́ ẹ̀sìn wa lillah fọlọ́hún ọba so eléyìí máa túmọ̀ la ma'buda bi haqqin illallah kò sẹ́ni tá a gbọ́dọ̀ jọ́sìn fún lódodo àfọlọ́hún tawhidu yóò eh, máa túmọ̀ eléyìí jẹ́ pé ìtumọ̀ rẹ̀ ni pé la ilaha illallah àdínú ànàsúyà ẹ́ la ilaha illallah àgbọ̀dọ̀jọ́ sìn fẹ́nìkan kan àfọlọ́hún àdínú alkhulusu lillah kajupajọ sẹ́lẹ̀ fún ọlọ́run ọba àdínú ànàsíhàtú likitabihi ayé alkhulusu likitabihi tí wọ́n pé gbogbo ń ṣe a gbọ́dọ̀ tayọ ìlànà ọlọ́run ọba tílíkà hududullah àwọn ààlà ọlọ́run ọba nù fàlàtà àtàdúhà ká má kọjá rẹ̀ gbogbo níta bá fẹ́ ṣe tí ń jẹ́ ẹ̀sìn o a gbọ́dọ̀ tẹ̀lé wálé rasulihi bákan náà àdínú khulusul mutaba'ati li rasulihi sallallahu alayhi wa sallam bàtà àti yẹ pé ní an-nasiha ìsàfọ̀mọ́ òun náà túmọ̀ á túmọ̀ sí nígbà tá à ń túmọ̀ la ilaha illallah muhammadun rasulullah àrípa àsọ̀ngbà náà wípé muhammadun rasulullah ó kó nǹkan mẹ́rin sínú àkọ́kọ́ ni tasdiquhu fima akhbaro ká gbà lódodo gbogbo tó mú wá fún wa ká gbàgbọ́ àkọ́kọ́ nù wa ta'atuhu fima gbogbo tí ń bá ń jẹ́ àṣẹ tá a bá ti ń gbọ́ pé ẹ̀rọ sọ̀rọ̀ sọ́lá ń kọ́ ọ́ lọ́nà bí sọ́lá sọ́lá ìfọ̀ olùkadà kíkà ṣe nǹkan total obedience to, uh, to him sallallahu alaihi wasallam wàlẹ̀ṣẹ̀nàbọ̀ àmà àníwò náà wà zájàrọ̀ kajina jìnà sí gbogbo tó ní ká kama ṣe pátápátá kọ́mọkọ́mọjẹ ká má jì kọ́ lóra ń bẹ̀ wà á là yóò ọ̀bàdà illa bima shara gbogbo tí wọ́n ń jẹ́ sìn pátá táwa fẹ́ sin lọ́wọ́n ọba a gbọ́dọ̀ sin lọ́wọ́n àfikún wà ní ìbámu pẹ̀lú nǹkan tí anabi gbé sallallahu alaihi wasallam so adinu annasiha ay adinu alkhulusu bi mutaba'ati nabi sallallahu alaihi wasallam kárí wípé ní gbogbo nta bá ṣe pátápátá ó wà níbàámu sí bá anábì sí gbé nǹkan rẹ̀ wá sallallahu alaihi wasallam alkhulusu lè àwọn àwọn àyímọ̀ nǹkan pé ká ní ká ṣe àfọmọ́ sincerity fáwọn tán bá jẹ́ aláṣẹ wa yìí náà wà ń àwọn onímọ̀ tó máa ń tánà sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ní aleikum bi sami wa ta'a aleikum bi sami wa ta'a wa inta amara aleikum abdun habashi gbogbo tábà tẹ̀lé tábà tẹ̀lé sọ pé ní aṣáájú ńlágbájá ó ti di dótìsì lórí àwọn ọmọ ẹ̀yìn ká ní sincerity of obedience for him or her ká gbà wípé eléyìí aṣíwájú ni láti wá lè jẹ́ kó bá yé wa àdéhùn sọ́lá wa ń sọ fún àwọn tí ń bá sọ̀rọ̀ jọ́nà lọ́wọ́ àwọn sàábé ni o pé kódà ẹ̀yin tí mo ń bá sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ṣe jẹ́ sàábé tó tẹ̀ ní ọlá tó padà padà wá ṣẹlẹ̀ wípé ẹrú ọlọ́run ọba kan láti Habasha yíyan Ethiopia tòní ló bá wá di olórí lẹ́yìn lórí ẹ̀ wá gbọ́dọ̀ sọ wípé ní àwa alárúbáwá àbí àwa ansọ́rù àbí àwa kòrẹ́ṣì àwa almuhajiruna aleikum bisami wa tọ́a ẹ gbọ́dọ̀ ní loyalty sí àwọn olórí so ìtumọ̀ kòlóṣù almutabati eh, kòlóṣù almutaba kòlóṣì alwala'a fún àwọn ẹmọ́tò mùsùlùmí nù bẹ́ẹ̀ náà ni wa amatihim àti gbogbo àwọn tó kù àwọn individual mùsùlùmí lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan tó kù ká ní ìkìláṣù níyà fi tààmúlì máa hàn ká jẹ́ pé ìbálò wa sí ẹnìkọ̀ọ̀kan náà tá a jẹ́ mùsùlùmí náà ká ní ìkìláṣù mùtábà ìkìláṣù tààmúlì ká sàfọ̀mọ́ ìbálò àti tòótọ́ ọlọ́run ọba kárí bá wà nínú àwọn tọ́lọ́run bá ròyìn wípé ní al-akhillau yawma idhin ba'duhum li ba'din aduwwun illa al-muttaqin ọlọ́run ọba ń ròyìn ìjẹ́ ìbára ẹni lò ìbára ẹni sọ̀rẹ́ ni ìdá nǹkan pọ̀ láyé ń bì ọlọ́run fẹ́ kó yọ ayé pé ní èyí tí ó wúlò fún wa lọ́run oúnjẹ ògbé ìdàlẹ̀ kíámà iná nìyí tó bá jẹ́ torí tọ́lọ́run ọba ìpè tó bá dijẹ́ gbẹ̀lẹ̀ kíámà gbogbo alholatu gbogbo ìsọ̀rẹ́ ni ìjọsepọ̀ ni àjọ ń gbà àjọ sábà ọlọ́run ní wípé ní àwọn tán bá jẹ́ tó yẹ pé ní ìbásáábà àwọn ìbásọ̀rẹ́ wọn bá jẹ́ tọ́tọ́ ọlọ́run ọba wọn ó padà di ọ̀tá tó bá di ọjọ́ gbẹ̀rẹ̀ kíámà ni illa al-muttaqin àyàfi àwọn tó yẹ pé ní láyé ń bì wọ́n ṣe ń torí ti tọ́lọ́run ọba wọ́n ṣe ń torí nílànà ti sunnah Nabi sallallahu alaihi wasallam idan ad-dinu an-nasihatu ìtumọ̀ méjì tó lè mú wa nínú àwọn ìtumọ̀ tó pọ̀ bàtú méjì tó kọ́mọ́ nìyí inú ká tó wípé ní àdínú tá ń pè ní ẹ̀sìn gangan gangan gangan òun náà ni ìmọ̀ bára ẹni sọ̀rọ̀ ọlọ́run ìmọ̀ àṣẹ̀sí tí ká máa fara ní létí ní ìtúsọ pé ní òun náà sì ní lára rọ kí zẹ́ẹ̀sì yìí ló wà yìí náà ń pè ní al bil ma'rufi wan nahyu anil munkar ìmọ̀ ara ẹni létí tá a sì gbọ́dọ̀ fi ilẹ̀ tá a bá rántí. Eh, speech abakar siddiq radallahu ta'ala anihu èyí táwa ń pè ní inaugural speech lónìí a rí i pé ńgbà tí eh, tí wọ́n padà ṣe bẹ́yà fún abakar siddiq tó di awwalu khalifa tó di khalifa tó sallallahu alaihi wasallam ó bá àwọn àwọn gbogbo mùsùlùmí jọ́nà ó bá wọn sọ̀rọ̀ nínú nǹkan tó sọ ní jọ́nà ni wípé ní ah, ó ní àdínú ànàsíhà tánà sọ̀rọ̀ sálà ń lò yìí ìtakọ̀ wọn òun náà ó lò ó wá ń sọ fún wa pé fa inni qad wulitu alaykum alastu bi khayrikum ẹ wọ́n ti appoint mi ní olóléyìn lórí kí n máa jẹ́ lórí yín o àmì mi kí mo dáa jù nù yín ọ̀rọ̀ tẹríba torí anabi sàlá ti jẹ́ kó yẹ kó tó kú pé lẹ́yìn òun àbákírẹ́sì dínkù ló kàn so láwọn oríṣiríṣi àwọn àdéhùn but ẹni tó bá ní tó bá lẹ́kọ̀ọ́ gan òní kò ní pẹ́rẹ́ nípò nìkan ànátọ̀ sọ pé ní àti sọ pé tó ń sọ̀rọ̀ ọ̀nà sí hà wà ní pé tóun bá ń ṣe ń ṣiṣẹ́ níbàámu pẹ̀lú kìtàbù wà sunna fàtìrúnì ẹ tẹ̀lé mi àmọ́ tá ẹ bá ti wá rí wípé òun ti ń derail tí òun ti fẹ́ máa ṣe nǹkan míì tó yàtọ̀ sí qala Allahu wa qala rasuluhu fayish faqawwimuni abakar sadiq ni pé ẹ tètè fàmí létí o ẹ correct mi torí pé tóun bá sì ń tẹ̀lé tọ́lọ́run ọba tóun ń tẹ̀lé tòjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam kẹ́ ẹ tẹ̀lé òun abakar sadiq ó tó ra yẹn lẹ́yìn náà lórí àmọ́ tóun bá ti tẹ̀lé tàwọn méjèèjì fala ta'ata li èmi náà gbọ́dọ̀ béèrè kẹ́ ẹ tẹ̀lé mi torí èmi náà tẹ̀lé àwọn tó yẹ kí èmi náà tẹ̀lé so ntaya fàyọ̀ bẹ̀rẹ̀ ni wípé nínú islam islam aláwọ̀ wa kí a correct àwọn olórí kódà adamu sọ̀rọ̀ sálà gan òun náà sì demonstrate rẹ̀ by practice láyé rẹ̀ àbí kí ló tó kù adamu sọ̀rọ̀ sálà yóò pe àwọn abakiri sèdíkù pé ní tí ń ṣẹlẹ̀ yìí kí lọ rí sí yóò pe wọn mọ́rò kí lọ rí sí wọn ó sì fún un ní márùn wọ́n wà òun sì ní ẹni tí ọlọ́run bá ti sọ ni tí ò lè ṣe mistake ọ̀tọ̀ ń ti bẹ́ẹ̀ náà ń gbà màrà kódà kì í tún sọ nìkan ọlọ́run tó wá bá yí pé ní washawiruhum fil amr tó bá di àwọn nǹkan tó ní ìdí kan decision critical decision invite àwọn sàbí tó bá rí pé lè àwọn àgbà sàbí wá sí kí eh, opinion titi wọn náà so ara ìtumọ̀ àdénú ànàṣe hànú in tí ó kàn wá ṣe pàtàkì ni wípé in tí islam láàkalẹ̀ nù ó wá kú bó o la ṣe fẹ́ apply ìṣe pàápàá jùlọ pàápàá jùlọ ìṣe ìkìlọ̀ fún àwọn olórí ìṣe ìkìlọ̀ fún àwọn olórí torí pé lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàápàá jùlọ àwọn ọ̀dọ́ kan gbà wípé bàbá correct olórí gan kò sí kò nídìí e, e, ojútì àásọ yányányányá ni. Uh, fàpèjúwe nísìn ní a bá rí i pé ààrẹ orílẹ̀-èdè fàpèjúwe Muhammadu Buhari ó ṣe mistake ká tẹ̀ má fún ọ ní benefit of doubt káwé pé ah, ntọ́sẹ̀ yìí ntọ́rọ̀ǹgì ni ọ sì wọnà lórí ẹ̀ fàpèjúwe àbí ká mọ wá bọ́ ẹlẹ́ ká bọ́ sórí gọ́vùnà àbí kọ́jà kọ́jà wá dórí àwọn àmírù àmírù àmírù wa ẹ́míàsì ẹ́míàsì wa ẹlòmíín wà wípé ní ìsojútì òní àdéhùn náà sí ha tẹ́lẹ̀ sọ̀rọ̀ sọ́lá ń bá wí. wọ́n tún mọ wá sọ̀pọ́ọ̀tì rẹ̀ pẹ̀lú hadithu kata nípa sọ́sọ́ wípé ní nínú akibaru jihad nínú jihad tó dé ògóńgó òun ni wípé ní kalimatu haqqin amama al-imam al-ja'ir kéèyàn ó ní akin kó ní àyà kó a lọ sáájú mọ́mú tààrọ̀ wípé ní ó ṣe nǹkan tí ò dáká ní pé à ń tọ́ ṣe yíyan ò dáa ni so gbogbo àwọn eléyìí gẹ́gẹ́ bá ti máa ń sọ wípé ṣẹ́rí nù sóòsù ṣẹ̀ríyà gbogbo àwọn anáṣọ ń kà yìí èèyàn ò gbọ́dọ̀ mú ẹyọ kan wáyé pé ní òun nìkan ni ó rì láì lólórí láti ṣiṣẹ́ tó bá ṣe yóò sì mistake àfi kéèyàn ó ka oríṣiríṣiríṣiríṣi àwọn àyà tó pọ̀ àwọn hadith tó pọ̀ ní irú nǹkan tó fẹ́ ṣeun yóò fi gbọ́ yé mẹ́ni àjọ alùsùnà ọ̀jẹ̀mọ́ àní wípé ní àwọn tí ó bá ṣe ìkìlọ̀ fún àwọn olórí òun náà ni àwọn tí wọ́n jẹ́ onímọ̀ alìhílì wàlẹ̀ àkìdì àwọn tí sẹ́rẹ́ gbà pé ní àwọn ni wọ́n lè tie and untie issue àwọn àfáà ni kì í ṣe wípé ní ìrówó gìrìwà kiri kálukú náà máa sọ̀rọ̀ rárá kò rí bẹ́ẹ̀ wọ́n sì máa ń fi oríṣiríṣi instances tó ń ṣẹlẹ̀ láyé láyé ẹ̀dá sọ̀rọ̀ sálà ń pé àwọn nǹkan fàpèjúwe hadith zoli ẹ̀dẹ́n ṣe mọ̀ hadith zoli ẹ̀dẹ́n ó gbajúmọ̀ ọkọ rẹ̀ náà nínú Sahih Bukhari àti Muslim níjọ́ kan sọ̀rọ̀ sálà wọn kírun ó wá sálámà nù rákà méjì ẹnu yẹ kó yára ká mẹ́rin abakar sadiq mbẹ́mbẹ́ umaru mbẹ́mbẹ́ usmanu mbẹ́mbẹ́ ali gbọ́ àwọn àgbà sàbí mbẹ́mbẹ́ amẹ́ríkà ń wò sọ̀rọ̀ dúlíẹ̀ déni ẹni tí òun ìka rẹ̀ lé nàbí ń pè ní dúlíẹ̀ déni òun ló wá ní pé ah ọkàn rẹ̀ ò sáà mọ́ bóun ṣe dìde nu kódà àdábì tún dìde ní mọ́sálásí gan sallallahu alaihi wọ́n lè bá àdínẹ́sọ̀rọ̀ sálà nílé pé ní akọ́sirati sọ̀látò ya Rasulullah amúnasit ṣé ọlọ́run ti tún yọ̀ǹda pé ìrun olóko mẹ́rin mẹ́rin ó ti di olóko méjì méjì ní àbọ̀ gbàgbé rẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam alábàání pé ní ìkàkanu méjèèjì ò ṣẹlẹ̀ ọlọ́run ò tí ìrun òun ò di ikú mẹ́rin náà sì ni àyílá mẹ́rin náà ni asiri mẹ́rin ni ìṣáyí ìyìn sì gbàgbé sallallahu alaihi wa sallam àmọ́ anabi sọ̀rọ̀ sọ́lá wa jáde ó juru rida ìzárahu ó ń wọ aṣọ tí kòtòrò ti bọ́ sọ́lẹ̀ ó wá di mọ́sálásí anabi wa kọjú sáwọn abakiri Siddiq kò pé àsọdà kan zoli ẹ̀dẹ́yìn ṣe zoli ẹ̀dẹ́yìn yìí tó sọ sórí bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n ní naam ya rasulallah, pé bẹ́ẹ̀ ni mo ṣe rí nu salamta min raka'atain raka méjì ńlọ kí tààfi anasọ̀rọ̀ sálà ń kámẹ́lẹ̀ ara kàtẹ́ ó kí rákà méjì tó kù ó sì forí kalẹ̀ àfa ni pé ẹ rí i pé lórí ẹ̀dẹ́ ìgbà tó lè bá nasọ̀rọ̀ sálà kí ló wí àpòsèrè àti sọ̀lá tó amúnà sí ìta ó wá níwáyé tó wá béèrè kó wọn àti tó wá kọ̀rẹ́ tiẹ̀ àwọn Abubakar Siddiq táwọn náà sọ à ń bẹ́ẹ̀ àwọn náà sọ pé ah, ṣé a ti wá gbọ́ sáwọn akọ̀rẹ́ tẹ̀lé sọ̀rọ̀ sálà wọn bá ní sálà wọn bá sálà wọn sálà ládàbí ìbálò pẹ̀lú tó bá jọ lórí nù. No àwọn afa àwọn nínú àwọn tá a máa ń fa àpèjúwe fún wa ọ̀pọ̀ wọn a tún máa mú àpèjúwe míì wá wípé a rí i pé ńgbà tí kìnìún kan ṣẹlẹ̀ láyé Hajjaj bin Yusuf rahimahullah sẹ́mu Hajjaj bin Yusuf nínú àwọn olórí tó ti tó ti gọ́fàn lu mùsùlùmí rí láyé ló wà tó ó sì àwọn àfa pín sí méjì lórí rẹ̀ àwọn kan gbà wípé iṣẹ́ tó ṣe iṣẹ́ rẹ̀ nínú àwọn iṣẹ́ tó ṣe ìmí mi tó yẹ pé ní ó tó yọ ọ̀yàn kó nu Islam torí ẹ̀ tọ́ àwọn mi ti wáyé pé ní bàbá tó ń wo abala kejì a rí wípé ní ó tó ṣe dáadáa náà yíhun àpèjúwe tá a máa fi mọ bóòlù àti fẹ́ tún olórí ṣe nù àwọn tá a ní wípé a níyọkó nu Islam nítorí pé Ọlọ́run sọ wípé ní innal hasanati yudhibna sayyi'at wọ́n lò yíhun àwọn tí wọ́n ní pé rárá o kò sí nítọ́jọ́ àwọn ní wípé ẹ̀rọ sọ́lá wọn pé ní gbàtí ń sọ̀rọ̀ Madina pé al-Madina tu haram min kadha wa pé Madina ìwọ láti bí ìsinmi báyìí ẹnikẹ́ni tó bá wá ṣe ìntàn nábì pè ní èèwọ̀ tó bá lòun dè kílẹ̀ rẹ̀ kó di ẹ̀tọ́ kí ni kí ni tó máa rẹ̀ sọ àpótí di kèfèrí àjájú sì ṣe so ẹ̀rù méjèèjì ni ẹnìkan wá ń bẹ náà àwọn àfáà náà tóun fẹ́ àjájú sì ni ó sì ní mà ó wá lè bá àjájú ó fẹ́ ṣe ó náà fẹ́ ó fẹ́ kìlọ̀ fún ó sáwa ń pè ní kéèké ń pè lórúkọ lórúkọ tó pọ̀ àjájú wa bí wípé ní àǹtà khairu mi Musa ṣé ìwọ ọ̀dájú Musa lọ́ntì ẹ̀ ni Musa tọ́lọ́run lásìfẹ́rẹ́ àwọn náà ni o pé ṣé wọ́n dáa ju Musa lọ ni wàhálà ana aṣarru min Fir'aun ǹjẹ́ aburú tóun tó ń ṣe ǹjẹ́ ó ti burú ju ti Fir'aun lọ sàpé ziri sí ẹ àjájú òpin rẹ lọ́lọ́run ọba o ó ní àwọn nǹkan tó ṣe tí ò dáa àmọ́ kò pẹ́ rẹ lọ́lọ́run àmọ́ Fir'aun pẹ̀rẹ̀ ní ọlọ́run ọba kódà ó tún dábí débi wípé olóhùn tí ẹ fẹ́ mọ ọlọ́run tí Musa ń sọ gan ti ń pariwo àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà ńgbà tọ́lọ́run rán Musa sí àti fẹ́ àti Haruna kí ló ń bá wí ọlọ́run ní pé kí wọ́n lè ba faqula lahu qawlan layyina àmọ́ tẹ bá dọ́dọ̀ rẹ̀ ẹ respect ẹ olórí ni ẹ bá a sọ̀rọ̀ rẹ̀ lẹ̀ ẹ bá a sọ̀rọ̀ tẹríba torí kí ni bóyá bóyá ọlọ́run fẹ́ lò so àjọba fún mi pé ọ̀dà tó Musa àti Haruna òun náà sì burú tó Fìràwọ́nà tó ń ti bẹ́ẹ̀ náà Ọlọ́run tó àbáìsàn wọn ni wípé ẹ bá dé bẹ́ẹ̀ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó gbọ́ àwọn àwọn àwọn ẹ̀rí tó pọ̀ yìí so làwọn àáfàá wa wọn ti ṣàlàyé ẹnu tíra bá a bá ṣe ìkìlọ̀ àìsètìjú àìsàìnítìjú bá a ṣe wá sọ níbi tí tí àwọn àìmọ̀ bẹ́ẹ̀ gẹ́ náà ni àwọn àwọn tí èsè tí èsè tí èsè olórí àwọn àwọn sorry bẹ́ẹ̀ náà làwọn àfáà náà táwọn political leaders nù bẹ́ẹ̀ náà ni àwọn àfáà náà àwọn tá jẹ́ ẹni ọlọ́run tá jẹ́ ẹni mímọ́ torí onímímọ́ ò ní wí nǹkan kan tó bá jẹ́ onímọ̀ rọ̀bá ni kò ní wí nǹkan kan àfi kó di wípé ni ó ti ṣe research ni ó ti ṣe ìwádìí ìtòrò wípé ni ìwádìí òun ó lead òun sí ńlọsọ̀hún àmọ́ ká tọwọ́ àtọ́rí pé ní onímọ̀ kan àfa kan tàgbà pé ní yẹ̀ sí ẹni yìí onímọ̀ ni kì í sọ̀rọ̀ ọ̀fẹ́ nú ó ti wá sọ nǹkan tó tako ntàwa rò pé ló dáa ká wá torí ẹ̀ ká máa wá sọ lórúkọ oríṣiríṣi orúkọ lónìí àbí ká sọ pé lòmíì mò máa yẹ ká sọ pé lòmíì ó ti eh, dá ibù ó ti ẹlòmíì wọn ló ti jù ẹlòmíì ó ti ó ti yòrò ẹlòmíì ẹlòmíì nípa wípé ní gbẹnumọ́sálà kan ọ̀rọ̀ kan ó sọ nǹkan gbólóhùn kan tó sọ pé ní kò bá ìfẹ́ inú títí wọn mu so ilé yòówù kò sí ńlá ìdàlẹ̀ àwọn sálàfọ̀ kò sí nǹkan tó láwọn tẹ́lẹ̀ sọ̀rọ̀ sálàfọ̀ tó fi kọ́ àwọn sàábé àwọn sì mọ sọ kẹ́ni kan á rí i pé tábà lè wò wò ànífẹ̀rẹ̀ tó yẹ pé ní òun òjíṣẹ́ ọlọ́run ọba tó bá fẹ́ correct àwọn sàábé rẹ̀ kì í jẹ́ mọ́ wọn sallallahu alaihi wasallam kódà kì í ṣe dákọ gbogbo wa lámọ ìtàn sàábé tó ń tọ̀ sínú mọ́sálásí nínú mọ́sálásí tá tẹ́lẹ̀ pé àṣà àbẹ̀ gàálì bá yẹ pé àwọn ah, afẹ́lẹ́ anábì nípa ẹ̀fí ilẹ̀ má jàgbé mọ́ kódà ìjókòó tọ̀tọ̀ rẹ̀ tán sallallahu alayhi wa sallam ẹ̀wù ra'ufu rahim tọ́lọ̀ fi ròyìn anábì sallam tẹ́bi pé nígbà tá padà wá tó padà wá invite tó pè é tó bá a sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kílówì ó ní pé allahumma irhamni warham muhammadan wàlá tarham ma'ana ahadan siwana ọlọ́run

gbogbo nǹkan láàyè àti sọ̀rọ̀ sálà tó ń kọ́ rẹ tó kún jágbe mọ́ náà still bákan náà àwọn mẹ́ta tánu tán lè bá ìyàwó ẹni sọ̀rọ̀ sálà tán lè béèrè béèrè anábì mọ̀ wọn ó sì correct wọn anábì ò dákọ̀ wọn. hadithu bàrírọ̀ àwọn mástà bàrírọ̀ àwọn táwọn nípa àwọn ó ta àwọn ó gbowó lórí owó orí bàrírọ̀ ẹrú ni bàrírọ̀ so à ń wá àbárẹ́rọ̀ ó kọ agreement pẹ̀lú wọn pé wọ́n fún wọn lówó so wọ́n ó fi release ẹ̀ yóò fi dọmọlúàbí nínú ṣẹ̀ríà bí àwọn olówó ẹrú bá ti gba owó so ṣìkèna ọ̀nà tí ó wà fún ẹrú ẹni tó ní ẹni tó sanwó ni ó ní àwọn wá ní pé àwọn ó gba owó àwọn ó sì tún máa maintain ah, ọ̀nà nǹkan òun wà tó jẹ́ ọ̀nàrẹ́bù sàràsàrà tí ó tí ó kìlọ̀ fún wọn ànábì mọ àwọn bọ̀tù kó ogun mi ń bá kọ́ pé ni máa bá lu àkọ́wá mi yẹ́sítẹ́rì tó nà kàdà wà kàdà ah, bó o làwọn èèyàn kan ó sì máa wá ṣe májẹ̀mú kan tí ò bá tọ́lọ́run àtòjíṣẹ́ náà sallallahu alaihi wasallam mu ẹ jẹ́ ń wí fún yín gbogbo májẹ̀mú tí ò bá ti bá tọ́lọ́run àtòjíṣẹ́ mu so fàwọn àbá pẹ̀lú májẹ̀mú tí ò dáa ní o kódà tó bá jẹ́ pé májẹ̀mú tó ọgọ́rùn-ún àmọ́ ní sọ̀rọ̀ sálàm kò dákọ̀ wọn sallallahu alaihi wasallam ẹ̀kọ́ ni àdínú ànàṣíhà ẹ̀sìn ta ìsìláàmù táwa yìí àfi ká máa rán ra wa létí àfi ká máa fara wa létí àfi ká máa ṣèkìlọ̀ fún wa fúnra wa al-amru bil ma'rufi wa nahyu anil munkar rukunu min arkani hadha ad-din nínú orígun tí ìsìláàmù dólé lórí òun náà ni ìmọ̀ ṣe wá àti ìmọ̀ bá ẹni sọ̀rọ̀ ìmọ̀ ṣe títí fúnra ẹni àmọ́ gbogbo ẹ̀ náà òun náà wá ní ó ní ẹ̀kọ́ ó sì ní rules nínú àwọn rules tánà sọ̀rọ̀ tó tó tó kọ́ wa tó kátó kátó wá gbèǹde ni wípé ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ wípé ní man ra'a minkum munkara falyughayyiruhu biyadihi faman lam yastati' fabilisanihi ومن لم يستطع فبقلبه فذلك أضعف الإيمان tàbá ṣe ìkìlọ̀ náà tàṣọ nísìnyí pé ní àdínú nàṣíhà ká máa ṣe ìrànra wa létí ká máa ṣe ìrànra ìrántí fúnra wa anábì tí wàá kọ wa sọ̀rọ̀ sálà báyìí ṣe máa ṣe ó ní gbogbo ẹni tó bá wá rí nǹkan tó ní ìdí ká ṣe àtúnṣe rẹ̀ àní dákẹ́ o àṣàtúnṣe rẹ̀ àmọ́ òun náà tún wá ní stéjì sí stéjì àkọ́kọ́ ni pé ní fáliyọ̀gà yẹ̀rọ̀hù bìyẹ́dì yìí bá a bá lágbára àti correct nǹkan pẹ̀lú ọwọ́ tó ń lọ lágbára jù ká correct rẹ̀ àwọn tí wọ́n ní agbára eléyìí ohun tó bá yẹ pé nǹkan tó dìde ká ṣe ni bóyá àwọn olórí kìnnì kan kò dáa kálíkálí gbé e kó àwọn yìí wọ́n lágbára rẹ̀ ọ̀kan lára àwọn ọwọ́ nù àbí àwọn ọlọ́dàn ni náà ká nǹkan kalẹ̀ pé a rí pé nǹkan báyìí ń ṣẹ̀ láwùjọ tí ò da àwa náà lè fọwọ́ kakọ́ bìyẹ́dì náà nù pẹ̀lú ọwọ́ lòun náà. béèyàn bá wá lágbára méjèèjì fábílì sáànì yìí kó sọ pẹ̀lú ẹnu n táwọn yìí ń ṣe yìí kò dáa ẹnu nù bí ò bá wá lágbára kíní kejì kó fi ọkàn kọ́ tọ́ ọlọ́run mọ̀ pé ní kíní yìí mọ̀ pé kò dáa àmọ́ kò sí agbára àti lè ṣe é a máa fi ọkàn kọ kí ni tuma eléyìí ni wípé ìgbà mi ń bẹ nkaarol munkar tí èèyàn bá rí wípé kóhun ó kọrẹ́ǹtì kóhun ó kọrẹ́ǹtì nǹkan tí yóò da yóò padà kàlàfà munkaron akibaro pé yóò tó padà yóò tó padà replace nǹkan míì tó tún burú ju tó fẹ́ kọrẹ́ǹtì lọ kó fi lẹ̀ kó fi lẹ̀ kó mọ́ kọrẹ́ǹtì rẹ̀ yíyún ìtumọ̀ yìí pé ní àwọn afọ́nà pé ní nkaru munkaru níbẹ̀ òun yóò tẹ̀ra kù ó gbọ́dọ̀ fi lẹ̀ ni. àwọn tá a bá rí wípé ká correct rẹ̀ káta tó ṣe yìí yóò yóò tó padà mú nǹkan míì wá da but fifty fifty ni ni wọ́n yíyà ká fi lẹ̀ so fifty uh, percent ni báyìí tó àtúnṣe náà ntí àtúnṣe yóò tó padà mú wá láburú fifty percent ni àwọn afáà ní pé nkaru munkaru ń bẹ màkìrò wò ni so ká discourage ẹ̀ pé n tó dáa ni pé ẹ má ṣe kí láǹfààní ẹ̀ so uh, uh, ọ̀rọ̀ ṣàtúnṣe lóòótọ́ but yóò tó padà mú nǹkan míì tí ò da wá lẹ́yìn rẹ̀ so kí á ní káṣẹ̀ ìfà yìí tá a ti mà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun àṣà yorùbá òun ni pé èsù tá a ti mà lọ́jọ́ tó ti pẹ́ kábẹ̀ kan fi ilẹ̀ jẹ́jẹ́ ká máa manage ẹ̀ àwọn tàbá wá rí wípé tàbá ṣe nǹkan rò mú nǹkan rò kò ní ṣe aburú kàkà tó tẹ̀yìn ẹ̀ wá so àwọn anáfààní pé ní ṣùgbọ́n láti lè rí pé bóyá ó lè jẹ́ ọ̀ranyàn ó sì lè jẹ́ mọ̀ndógù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ní general ni wípé ní àwa gbọ́dọ̀ ṣe nǹkan àwa gbọ́dọ̀ ṣe torí pa ṣe ìkìlọ̀ káwa ṣe ọ̀yájú a gbọ́dọ̀ ṣe ọ̀yájú ní tí ó mú àwọn èèyàn máa tanu bá ẹ̀sìn ọlọ́run ọba a gbọ́dọ̀ ṣe àìnítìjú lábẹ́ yípa à ń ṣe ìkìlọ̀ ní ìtàn yẹn mọ̀ wáyé pé ní àwọn onísùnà náà àwọn ará àtàǹpẹ̀rẹ̀ náà onísùnà yìí náà so fitinanu. No ká má torí pé ní a fẹ́ correct nǹkan káwọn èèyàn mọ wá wàánu sáwọn onísùn náà tó látara ìnítìjú àwọn kan torí pé táwọn kan bá ti ń sa ìnítìjú wọ́n yẹ pé àwọn èèyàn nílẹ̀ Yorùbá bá pẹ̀jú enísìn bàbá tẹ̀lé tí ń ṣe súnà tẹ̀bùlíìgì ni wọ́n pè torí pé àwọn tẹ̀bùlíìgì ni wọ́n kọ́kọ́ délẹ̀ Yorùbá pẹ̀lú píkítsọ̀ táwọn onísùnà ní gbogbo tó bá ti ń ṣe nǹkan tí ò dá ní lọ́sẹ̀ yẹn ń yí àwọn èèyàn ní pé ní àtọ̀nbẹ́ láàrin tẹ̀bùlíìgì àtàwọn onísùnà ni ṣùgbọ́n tó bá ti á ṣe nǹkan ah, ẹ̀yin ẹ̀yin tẹ̀tẹ̀bọ̀lẹ́gò náà nù àbí ká pé ẹ̀yin sàlámà lẹ́kùn náà nù àbí ká pé ẹ̀yin anisọ́nà náà nù so ẹ̀rí pé ó ti ta wọ́n ti ta bá àìnítìjú ti rú ẹni bẹ́ẹ̀ ó ti jẹ́ ká mẹ́nu bá anisọ́nà níbẹ̀ so àdínú ànàṣíhàtù ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn tó dúró lórí al-amru bil ma'ruf wan nahyi munkar ní ìmáa ṣèkìlọ̀ láàrin ara wa òní ẹ̀sìn tó dúró lórí ìkíláàsù ni ìní pé kásàfọ̀ mọ́ ẹ̀sìn fọlọ́n kásàfọ̀ mọ́ mùtábàtò ìtẹ̀lé tó jíṣẹ́ lámà mùsàlùmí sálàmù kásàfọ̀ mọ́ rẹ̀ bákan náà kásàfọ̀ mọ́ ìgbàgbọ́ fún tìrọ ọlọ́run ọba bákan náà ká ṣàfọ̀ mọ́ ìtẹ̀lé wa sí àwọn aláṣẹ wa àwọn olórí wa bákan náà ká mọ́ ìṣe ìkìlọ̀ wa fún àwọn ẹnì kọ̀ọ̀kan náà àwọn mùsùlùmí lọ́nà tí ò ní tasọ àlàbá ẹ̀sìn ìsìláàmù yìí tí aláwọn gbèjà abẹ́lọ́n kọ́lọ́n kí àkó rà pé àsìkò tàbí. ok so abẹ́lọ́n kọ́lọ́n kó kó gbà ní ẹ̀sìn fún wa rà pé àsìkò ìrànwọ́ pé tó. هذا وصلى الله وسلم وبارك وانعم على نبينا محمد وعلى اله وصحبه وسلم عليكم السلام بعد jazakumullahu khairan eh, ìbéèrè wọn ni wípé nígbà tá a sọ lẹ́ẹ̀kan wípé ní asámù wà tọ́ a fún àwọn olórí nínú mabda'u ahlus-sunnah wal jama'ah ló wà nínú àwọn principles tí àwọn ahlus-sunnah wal jama'ah tí wọ́n máa ń tẹ̀m̀pẹ̀lẹ̀ má dáadáa ni pé yìí láwọn àwùjọ wa tí táwa wà yìí ń kọ́ so bóyá ìta sọ bóyá àwọn àwùjọ tó bá yẹ pé ní eh, purely muslim community ni. àmọ́ irú àwùjọ wà yìí ńkọ́ nítawọn àfáà sáà sọ náà ni wípé ni gbogbo àwùjọ tíyẹn bá bára rẹ̀ tí bá bára rẹ̀ so kó tẹ̀lé olórí tó bá jẹ́ aláṣẹ. ìmáàmù Ibn Taymiyyah rahimahu rahmatan wasi'a ó ní ọ̀rọ̀ kan tí tó sọ wípé inna Allaha ọlọ́run ọba yóò máa pẹ̀lú olórí ìjẹ́ olórí tó pàtàkì ni pé olórí tí ń bá tó dúró déédéé tí ń ṣe déédéé yóò mọ ọlọ́run pẹ̀lú rẹ̀ yóò sì wà pẹ̀lú ẹ̀ kódà tí ì bá ṣe mùsùlùmí. ní òdì kejì ọlọ́run ò ní yọ́nú sí olórí tí ì bá ṣe déédéé ni pé tí ì ṣe nǹkan tó tọ́ ká má pè ní déédéé tí ì ṣẹ̀tọ́ kódà tó bá jẹ́ mùsùlùmí kòtàbáṣe ìwádìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yìí náà ibi ní sẹ́kì ibi ní tẹ́míà àtàwọn míì náà àwùjọ táwọn náà gbé lásìkò wọn fítànù ń bẹ níbẹ̀ oríṣiríṣi wàhálà ṣẹlẹ̀ so àwọn tó yẹ pé ní tí wọ́n ń pera wọn ní mùsùlùmí náà bọ̀ tí èsè mùsùlùmí gidi wọ́n ti wọ́n ti jẹ́ wọ́n ti rúlù wọn rí wọ́n ti rúlù àwọn èèyàn rí ohun ti bẹ́ẹ̀ náà ní táwọn afáàmọ̀ ni pé ní bẹ́ẹ̀ nìkan bá ti lè ànáùnsì ara rẹ̀ ipò ńlò lórí so ká ká má jáde ká má ṣe kòrójù ni pé ká má revolt against rẹ̀ torí pé revolution lọ́dọ̀ àbí àwọn afáàfin ojú wo ni wípé ní ìjáde kì í solve problem ìtumọ̀ compound rẹ̀ ni so kò ní jẹ́ kí ìlú kórífàyà balẹ̀ kò ní jẹ́ kí peace ó wà nílùú bákan náà kò ní tó nǹkan ṣe torí pé mo sábà ṣe ìsìbádọ àwọn èèyàn ní àwọn tí ò wá mọ ọwọ́ mẹsẹ̀ ni mo sábà lọ sí so àánú àwọn ẹ̀rí àbí àrí táwọn àfáà máa ń lò òun náà ni ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam sọ wípé ní satarawna ba'di atharatan wa umuran tunkirunaha tó bá padà pé ìwẹ̀yìn ìjọ mi ẹ rí àwọn ìwà mọ́tara ẹni nìkan atharọ mọ́tara ẹni nìkan ẹ máa rí lára àwọn olórí yín o wa umuran tunkirunaha àtàwọn oríṣiríṣi nǹkan míì náà tọkàn yín ó kọ̀ tọkàn yín ó kọ́ ẹ mọ̀ rí yóò ṣẹlẹ̀ yóò máa ṣẹlẹ̀ àwọn sàbíjọ́ ọlọ́run bá ṣe béèrè ilé ọtún béèrè náà yìí pé ní tó bá wá dìgbà náà afàlà nàkàrọ̀jù àléhìm ṣé à nígbàrá wálẹ̀ bí tó bá ti rí bẹ́ẹ̀ kájà ìdílé ká wálẹ̀ ká títì ká dáná ká dá wọn lọ́nà àwọn sọ̀rọ̀ pé ní láà gbọ́dọ̀ jáde ẹ̀ ṣẹ̀ gbọ́dọ̀ dáná ọwọ́ fún wa ní nǹkan méjì péré anájọ́ sọ́rọ́ sọ pé ní addu al-huquqa allati alaykum was'alullaha alladhi duties and responsibilities you know anabi ni pé sallallahu alayhi wa sallam alḥuququ lẹ́tì tẹ́jibọ̀ àlékún ojúṣe ìtọ́jọ́ra yẹn ti yín ẹ̀yẹ ṣe kódà bẹ́ẹ̀ bá ní olórí ah ntọ́ yẹ ká ntọ́ ṣe ni ẹ máa ṣe ń titi yín bẹ́ẹ̀ bá wá ṣe é tán ó wá kan ẹ̀tọ́ ẹ̀ dútìsì ni pé ntọ́ yẹ kẹ́ ṣe láwùjọ yín ẹ ṣe nam nínú right tẹ wá ní hako tẹ ẹ ní ni pé ẹ ní hako kẹ bẹ lọ́hùn right yìí ni tọ́lọ́hún ọlọ́run garanti ẹni kọ̀ọ̀kan wa a ní pé wàásù àlọ́lọ́ àlẹ́dẹ̀ lẹ́kùn èyí náà wà bẹ lọ́hùn tán àmọ́ yìí ní kọ̀ọ̀kan ti dútìsì yín o ẹ kọ̀ọ̀kan ṣe ojúṣe títí yín kẹ́ ẹ tó máa béèrè ẹ̀tọ́ tẹ́ ẹ ní béèyàn bá ṣe dútíìsì kò ní òun náà lè béèrè ẹ̀tọ́ wọ́n á kírẹ́díìtì ọ̀rọ̀ kan sí ẹnìkan former vice president ni ọ̀kan lára àwọn olóṣèlú náà ló ń òun ló sọ wọ́n ní ẹni náà sọ wípé àbá ọmọ nàìjíríà ṣe ń ṣe ìpè tó àwọn lé àwọn eléré tó wípé ìpè wọn ò lè mú àwọn olórí torí pé àwọn tá ń ṣépè náà àwọn náà ò mọ àwọn náà ò dúró déédéé ikú ń dẹ dẹdẹdẹdẹ ń dẹkú ni àwọn náà ń ṣépè nípa wípé ní wọn ò tí ì dépò wọn náà bá dépò wọn ò burú ju àtàǹṣépè lè lọ tó ń jọta yìí tí wọn rìpọ́tù ẹni yìí asáàrí pé pé ní hikman bẹ́ẹ̀ ń bẹ lóòótọ́ ọba sì rí lóòótọ́ wípé kí ni eh, eh, ìpè yẹn ń ṣe tó ti wáyé pé ànábì jẹ́ kó yẹ wáyé pé ní da'watul mazlum ẹni tán ba bò sí tó bá tó bá sẹ́ ìpèlè ẹni tó bò sí ànábì ní pé kò sí gàgà bayna wa bayna Allah kò sí fẹ́ǹsì kò sí demarcation kankan láàrin àtọ́lọ́ direct ni yóò gbà tó ti bẹ́ẹ̀ náà àwọn akọ́dà àwọn àmì òtún tó ń dìde rìn débi wípé wọn ẹlòmítàn àmì ìtòlébọ̀ra wọn hò àwọn pé yóò ń tán bìlẹ̀ fúpadùá ni wọ́n ṣe wọ́n bọ̀ra àwọn òhò wọ́n ṣe wá tọ̀ntì bẹ́ẹ̀ náà àwọn tá à gbé pósí rẹ̀ láti bí thirty years back wọ́n ti ń bẹ láyé títí dòní. bọ̀ kí ló fà á torí pé mọ̀vẹ́lómọ̀ ni pé táwọn pé mọ̀vẹ́lómọ̀ ni pé ẹni tẹ́ pé wọ́n yàn jẹ pé absolutely wọ́n yàn jẹ ní lóòótọ́ tóun náà ṣe wípé ẹni tóun náà máa yàn yàn jẹ ẹni tóun náà máa yàn yàn jẹ òun náà ti kò ní òun náà yẹ so internet transaction tó kọ́ wa nù a rí i pé ní pregnant world ni pé adu alhuquqo lẹ́tí aleku ojúṣe tí ẹ̀yin náà kọ́kọ́ pé iná káwa gan kọ́kọ́ tún ra wa ṣe láàrin àwa àtọ́lọ́hún ká tún ra wa ṣe láàrin àwa àtọmọ ẹ̀dẹ́ ènìyàn náà káwa náà tún ra wa ṣe lẹ́yìn náà kájà abẹ́lẹ́ pé tọ́ ọlọ́run yìí tọ́ ní ṣe mo ti ṣe wá sí káàdé rẹ fún mi inna Allah la yukhlifu al-mi'ad so oníkókóró ni wípé yálà ìyá wà láwùjọ tí tó yẹ pé ní pọ́nbélé mùsùlùmí náà rò ní àbírù tá a wá ra wa yìí samuwa tọ́wà ìlísítìn kásì gbọ́rọ̀ sólórí lẹ́nu gẹ́gẹ́ bá a yẹ sọ ọ̀kan lára àwọn principles alùsùnàtì wal jamaa ló wà Allahu ta'ala alam bisawab. Wa alaikum salam. aláwọ̀sàn yẹn lẹ́sàn-án rè òun náà ó wà lára kòrán sọ pé ní yáyọ lẹ́dẹ́ náà amọ̀nù awfu bil uqud àti pélé ní ló ti wọ́ wá torí pé ntọ́ ẹ̀mánéètì sí káwọn ẹ̀mọ́dá union náà lẹ́nu torí pé dólùmù náà ni wọ́n dá union yẹn láti máa bóyá pressurize ìjọba tí ń ṣe àbòsí torí tí wọn ò bá ṣe bẹ́ẹ̀ tó ìjọba wọn òun náà ò ní samu àtọ́à òun náà kò listing the only perhaps by the only language tó gbọ́ òun náà ni strike fàpèjúwe so tó bá wá ṣẹlẹ̀ yóò wá ku káwọn wípé èwo ni ìdáwọ́là nísìn so tabari ìdápẹ́ ìdáwọ́là ni wípé revolt ni pé kéèyàn ṣe nǹkan tí ò tí ò yẹ kó ṣe nínú nínú ibi tí mi ti máa ń gbé fàpèjú fàpèjúwe ní tí bá wọn Saudi Arabia nísìn strike tí ẹni bá strike kòrójò lákàkún because the vote against the government ni torí pé òfin tí Saudi ń lò kò accommodate rẹ̀ but now environment kanu Nàìjíríà fàpèjúwe strike náà nínú legal right ló wà constitutional right sorry ní strike gan wà báyà pé ní ti gọ́ọ̀mẹ̀ntì náà bá ṣe wọ́n bá lọ kóòtù wọn ó fail wọn ó lose case wọn torí pé constitution wọn wà láwùrẹ̀ tó túmọ̀ sí wípé ẹni tó bá strike nísìn kì í ṣe pé ní nínú Nigerian uh, environment kò tí kò revolt against the government torí constitution ti Nigeria ló ó àláwò rẹ̀ so wọ́n gbà pé ní òun òun ṣe òun ṣe ni so ó wá ku eh, yín láàrin láàrin eh, union àti government tó wá ku mẹ́mbà union kọ̀ọ̀kan kò sí ìmọ̀ ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ dáadáa fún àpèjúwe nísìnyí irú ti àwọn asuu lápèjúwe ọ̀pọ̀lọpọ̀ àwọn àsìkò ẹ pé ní bá ti máa ń strike bá ẹ pé ní ẹ̀wọ̀n nípa àwọn fẹ́ democratize nǹkan tá à ń ṣe ni àádìbò náà ni ìró strike tó lọ i'm very sure nígbà tá a dìbò ní nsókò níbí èyí tó tó tó tó wìn ní no strike òní i mean ìmájì tó wà láàrin wọn gan ó pọ̀ but wọ́n yẹ̀ tó wá kó gbogbo eh, elections ti branch kọ̀ọ̀kan ṣe wọ́n yẹ̀ tó wá kó lọ sí national eh, level wọ́n sọ pé ok o how many universities in Nigeria ló fòsì fún no strike so wọ́n mú àwọn àwọn mélòó náà fòsì fún pé ká lọ strike tó pọ̀tàbàtẹ́lẹ̀ declare rẹ̀ àtẹ̀yìn tẹ́ ẹ sọ pé ẹ lọ àtẹ̀yìn tẹ́ ẹ sọ pé ẹ lọ ẹ lọ gẹ́gẹ́ bí ẹ ṣe béèrè nísìn so táwọn máa ń pè ní àwọn tá a lọ yìí ní tán lè ṣe so a gbọ́dọ̀ lọ tọ́lá náà tó máa bẹ̀rù lẹ́hùn bẹ̀rù pé tẹ́bálẹ̀ lọ nísìn ìjọba ọ̀sẹ̀ gbìjà tẹ́ bá ní pé ẹ̀yin ò ní lọ́ọ́ máa ṣe tó bá di lọ́la tó bá tún tó bá tún jáde wá báyìí náà so àwọn tí wọ́n láwọn gbìyànjà yìí náà ni so yóò wá di pé ní káwọ́ láàrin list of the two evils yóò wá mú ìtọ́wá tó wá kéré jù kọ́lá wọn sànù environment ti títa bára wa nù bọ̀ táwọn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn sábà máa ń ṣá táwọn sábà ṣe kò ní pé of course báyìí sọ náà wọ́n lọ strike náà ni but èyí kan tó wá wò yí pé ní because tẹ́ bá lọ lọ strike yìí náà nísìn pàápàá jùlọ tàwọn aṣọ padà sanwó oṣù tẹ́ strike fún yín <laughs> so táwọn máa ń ṣe ni wípé táwọn míì máa ń ṣe ni wípé so ẹ ní lọ kíláàsì ni àmọ́ nú àwọn pààtì dútíìsì yín tó ṣeé ṣe níṣe ẹ tó bá lọ kíláàsì wọn mú wọn wà mú yín pé ẹwọ ẹ ẹ ń but at least ẹ research ẹ eh, ẹ eh, eh, works tá ẹ lè so ṣe máa ṣe research supervision wà ń bẹ àwọn tẹ́ni supervise so ẹ ẹ welcome wọn ẹ aláwọn kan máa wá kan máa gbéṣẹ́ wọn wá correct ẹ fún so lára nǹkan tí university ń pè fún náà nù so irú àwọn tí rẹ̀ bá ṣe é ṣe bẹ́ẹ̀ àwọn tí ò bá wá ṣe é ṣe fáwọ́pájú ẹni sọ́rọ́ àwọn ọmọ ya táwọn wà ní medical sector àìtọ́ náà bóyá wọ́n lè máa attend sáwọn aláàárẹ̀ ní so yíwọn ọ̀tún gbé ẹni àkọ́lọ́n kó sàlékọ́ àánú ẹ̀ fún wa ni so environment ó somehow complicated èyí tù aláwọ̀ àlámù. mùsùlùmí ọlọ́run kó sàlẹ̀ fáwọn ẹ̀fà ẹ̀ gẹ́gẹ́ bó ṣe yẹ pé ọ̀rọ̀ kan tó tó tó tó gùn díẹ̀ ni mo sọ ń jò ní wípé iṣu bídíà kéèyàn fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wò èyí tí àwọn àáfàá tó rìnrìn ni wípé tá à ń bá ń sọ̀rọ̀ bídíà bídíà wọn tó bá jẹ́ pure ìbáàdà ìbáàdà pé ní àlè. Uh, is not subject to our own discretionary uh, opinion so níbi dí àwọn àmọ́ nǹkan tó yẹ pé ní ẹni nǹkan tó bá ti lè rí pé ní àlìsí eléyìí a lè group ẹ̀ sọ́ńdà welfare kan náwọn welfare tó yí tí mùsùlùmí nídìí tó bídẹ̀ ò ní wọ̀ nítorí lè fi mo clear àdánù pépè ìrùn ń jọ jímọ̀ ẹni pé tani sọ̀rọ̀ sánà tó fi kú ìrùn ẹ̀yọ̀kan náà máa ń pè àbákùrẹ́sì dínkù túrọ̀ tó ayé rẹ̀ ẹ̀rùn ẹ̀yọ̀kan náà máa ń pè Umar ibn Khattab radiyallahu ta'ala anhu ìran ẹ̀yọ̀kan ni wọ́n ń pè ṣùgbọ́n láyé àwọn Usman radiyallahu ta'ala anhu òun ló increase ló á di ìrun tákọ̀kọ́ pè kó tó di pé àwa pè ìrun tó next sí khutuba òun ló ṣe irú eléyìí òun nísìn do we call it bida àbá ní bida àbá ní pèmí ní bidia a rí nínú àwọn èèyàn ìbátẹ́ fún Sheikh Albani rahmanahu wa ta'ala àwọn pè ní bídíà ọ̀tọ̀ Allahu ta'ala alamu bis sawabi ọlọ́run nìkan ló mọ̀ nǹkan tẹ́nìkan ò mọ̀ kò síwájú tá a lè fi pélé ní bídíà torí pé àdánù ìrun pípé gangan fúnra rẹ̀ kò sí lára ìrun táwọn kì gan. kò sí lára àrùn táwọn kì wọ́n ti ń kírun kó tó di wípé àdánù dé tó túmọ̀ sí pé ìrún ti kọ́kọ́ àwọn ànádàrà sáà ti ń kírun fáwọn sàábí kó tó di pé wọ́n sàá bẹ̀rẹ̀ ẹ̀rùn pé kúrò láti fẹ́ máa notify ara wa pásìkò òrùn bá tó so àkànní pé ká máa lu agogo pé no àmàlà agogo ká máa sì wá nu àmọ́ sí léyìn àsọ̀lá tó jámẹ́ rárá tó náà pé ní ìgbà táwọn apàdà lálàá tán rí léyìí tabara rí pé ní kì í ṣe ara ìsọ̀lá tó rárá so means ni wàsílà ni fún ìrún so àìsànjọ́ ni wípé ni gbogbo tí máa ń jẹ́ àkámọ̀ wàsá èlò àwọn tó wá pé ni rules eh, wàsí èlà mẹ́ǹsì eh, bídẹ̀ ò lè wọ̀ just like eh, a ṣe hajj but ká tó dé maka kí ni kàrátà làágùn débẹ̀ wọ́n sọ̀rọ̀ sọ́lá láti mẹ̀dínà sí maka ẹ̀sìn lógún bọ̀ lónìí kò tẹ́ tí ń gun ẹ̀sìn mọ́ ìfún làákàtà ìmọ̀tò nàìjíríà ká sọ mẹ̀dínà gan mọ́tò làwọn èèyàn ń gùn láti mẹ̀dínà lọ sí maka àbí ká gun plane lọ sí jádà ká gun àwọn mọ́tò dé ìtúwọ́ wọlé jẹ́ mẹ́kọ̀ọ́sí mọ́tò ṣé sáwà pé ìtravel láti Medina lọ sí Maka níbi díà pẹ̀lú mọ́tò níbi díà bí ló pé míǹsì ni bẹ́ẹ̀ náà ni pẹ̀rẹ̀kótóbà náà lè pé kìí ṣe kò sí lára júmọ̀ káńtọ̀ tó bẹ̀rẹ̀ ni pé àwọn táwọn àná mọ́sálásí tá ti dé ká ká benefit wípé àkójọpọ̀ wọn ká bá wọn sọ̀rọ̀ ọlọ́run ọba tó ní pẹ̀rẹ̀kótóbà táwọn èèyàn ń ṣe so tabawo lọ́ndà eléyìí wípé ní ó wà lọ́ndà taalim ìkọ́nilẹ́kọ̀ọ́ àwọn afáàsùmọ́ sọ wípé ní báàbù taalim wá sẹ́yìn pé ìgbàláyè ń bẹ tábà ń sọ̀rọ̀ pé kákọ́nilẹ́kọ̀ọ́ wípé bídí àyè wọ báàbù taalim so that's the principle táwọn afáà lay down ni pé bídí àwọ̀ lè wọ báàbù taalim pé àpèdè kìnnìyí kébídí àní kápẹ́jú ẹni sìn ká máa repeat nǹkan collectively lápapọ̀. Like so káfẹ́ kọ́ ọmọ ni skul ní sika ní kóyá eh, káfẹ́ kọ́ ní àdìkárù káwọn ní kó kí n bá ti wí ẹ máa rí ẹ máa wí pẹ̀lú gbogbo yín láwí pọ̀ so yíyan ṣe bí díẹ̀ torí pé tàlímù ni so bẹ́ẹ̀ náà ní irú èròpèrè eh, kótóbà náà so o wa pọ̀ bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn sàbábù gbà yí pé ní bídíà ni kódà eh, káfẹ́ kó mọ lẹ́rìí pé bẹ́ẹ̀ kì í ṣẹlẹ̀ nílẹ̀ haúsá bọ̀ tó máa ń ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá káfẹ́ káfẹ́ kó mọ kájòkó ọ̀pọ̀lọpọ̀ àwọn pé bídíà mọ̀ tó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan báyìí Allahu ta'ala alamu so mi ò rí pé bídíà ó wọ̀ so táwọn yàrá ń sẹ́ni wípé àwọn tán bá látàmú sọ fáwọn èèyàn pé ní mọ́sálásí ní tí ò bá ti sí ẹ̀rí fún bá a declare pé bídíà so kúfùn gan àwa gan náà kò yẹ ká máa fi lẹ̀ torí ìfilẹ̀ ẹ̀ ní pé a ti give preference fún bin bídíà rẹ̀ nù. No to Allah Ta'ala ó sì pọ̀ gẹ́gẹ́ bí du'a al-iftitah kásọ̀ àdúrà bẹ̀rẹ̀ Eh, àti oríṣiríṣi àwọn nǹkan mẹ́ẹ̀ tí tó pàbí káka kùránì káfẹ́ ti káfẹ́ ṣe kìíní ṣe ká ní pé eh, recitation of kùránì ó pọ̀ táwọn èèyàn gbà yìí pé ìdàgbàsọ ọlọ́run alámù tó ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́run alámù kì í ṣe ìṣe bídí àwọn alẹ́lẹ́ mi lọ́la maaleykum salaam maaleykum salaam. naam. bẹ́ẹ̀ ni àwọn àwọn àfa àrùn àfa sọ pé ní jámù nítorí òjò pé mọ́sálásí nìkan ni pé àwọn tán bá wá sí mọ́sálásí tí wọ́n padà sí ilé pé àwọn nìkan ni a lè kí jámù ọ̀tí fún àwọn àfa mi mọ̀ pé ní bí wọ́n bá wà wọn mọ́sálásí gan tójó sì ń rọ̀ tó máa wípé ní òun ò ní jáde títí àsìkò ìṣáyé ó pé kó má ṣe jámù pé kó kí magrebi kó sì jòkó jẹ́jẹ́ ṣùgbọ́n kan tí wọ́n bá wà nulẹ̀ ara rẹ̀ pé fámìlì bàbá ìyàwó àtàwọn ọmọ rẹ̀ tójò ń rọ̀ nínú ilé wọn sí wọn lè ṣe jámù àbí wọn lè ṣe jámù so àwọn tí wọ́n lè tó bá wọn tọ́lá sí ogun ò lè ṣe jámù wọn nípa àwọn ilé ìjọba ò lè ṣe jámù torí pé àwọn gbà wípé ní àgbọ́yé jámù ni pé torí difficulty tí ó wà láàrin kóun mọ́tàlásí kálọ̀lé ká tún padà wá àǹsìn yìí ò sì jáde kóun lè rẹ̀ nulẹ̀ náà ló lè ṣe jámù so Abuja tó náà ti wà nù opinion ti wà nù àti reason rẹ̀ wọ́tá bá wo àdìsí tó anábì sọ̀rọ̀ sálàm tó wá anábì sọ̀rọ̀ sálàm kò ṣe tẹ̀sí lò tààrà pé ní bójú bá ń rọ ẹ̀yìn sí so uh, kò sọ pé ní bóyá mọ́sálásí ni àbí ilé ni àbẹ́yàn jáde àbẹ́yàn jáde so ẹni tó bá uh, tó bá go by reason táwọn táwọn mú wá so tó bá pẹ̀lú wọn kò sí láì fi ń bẹ̀ lọ́wọ́ yẹ pé ní ànátọ̀nà táwọn ní pé a lè ṣe jámù a lè combine torí òjò òjò sì ń rọ̀ yálẹ̀ yẹn wà mọ́sálásí ni àbí yẹn wà nù lé ni so náà kò ní sí láì fi ń bẹ Allahu ta'ala so therefore ibẹ̀ ṣe jámù kò sí kò sí láì fi ń bẹ Allahu ta'ala alam pẹ̀lú with due respect fún bàbá fún plus fún ọlọ́sàn ẹlẹ́sàn rẹ̀ but kò kò kò bá mo torí pé tukura nìkan pé ní hata ẹ̀yẹ́ bí ológalẹ̀ hadiyu mahilahu títí so hadiyu kò gbọdọ̀ dé kíbi tọ́lọ̀ kò dé so hadiyu ti ẹran oríṣiríṣi ẹran là ń pa hadiyu yìí tí ẹ̀ máa ń tó bá ṣe tàmátò nípa ẹni tó kàn báyìí eh, hajj àti umra papọ̀ hadiyu ni ó ṣe maka ni. Fidia òyìn tó dáràn nù hajj bàtẹ lẹ́yìn kìtì maka nìkan gbọdọ̀ yẹnu haram haram maka so sẹ̀rà ti ní ó ti ní ibi tí kálukú gbọdọ̀ jí dúró sí so àwọn yìí ìtàn lè ṣe ká ní pé ọdún híyà bá ní ẹ̀ràn àléyà sòyìn kò sí láì fi ń bẹ ẹni tí ń lọ mọ́kà ọ̀lẹ́ ọ̀lẹ́ pẹ̀ràn rẹ̀ ọ̀lẹ́ pé òun ò ní pa àléyà lọ́hùn-ún káwọn pa nàìjíríà láti yóò ń bẹ́tà fún gan torí pé ẹran pọ̀ ní Saudi ẹran olè má tó ní Nàìjíríà àmọ́ hadiyu àti àti fídíà ọlọ́run san prof lẹ́sàn-án rẹ̀ tó ó jẹ́ àtúndá rí ti wọn ni but aláwọ̀ alam wọ́n láyé pé ọkọ̀ díẹ̀ káàtó. Assalamu ẹ gẹ́gẹ́ bá a ṣe sọ tí ẹ̀ bá rí wípé dídákọ wọn ó ní impact kan àbí influence kan tí ó ṣe níbi mẹ́tẹ̀ẹ̀ tó ń paasi so ẹ ó lè ó lè dákọ wọn but in principle kò ní kó dákọ kó kàn kó treat fact so bóyá ẹ̀ tó ń tó ń tó ń haraba fàkójú ní sinbóyá yìí nùgbà ló ń haraba ni àbí hijabu ni àbí kíní kankan ni so kí n sàlàyé pé nínú ìsìlámù ipò tí ìrùngbà wà ní nínú ìsìlámù ipò tí hijabu wà ní nínú ìsìlámù so tí màá ti sọ eléyìí náà ká nípa ẹni tó ṣe ni àwọn yìí tó máa pé lágbájá ni pọ̀ tí ìwọ̀nba ti dákọ̀ so kò sí ìtọ́sára ní kéèyàn fókọ̀sì lórí iṣu gàgà so kó má àbí mo ṣe sọ tí ìyẹn bá wá rí i pé ní dákọ̀ rẹ̀ náà yóò ní nǹkan tí ó ṣe so ìyóhun ó ṣe tòtí àwọn bíyànjú dàpẹ̀ náà yóò ná ẹ bá pẹ̀jọ nígbà tí ṣé ọkàn bíbù tí tán sọ̀rọ̀ ìtàn sọ nígbà kan ọ̀rọ̀ ìjábọ̀ ẹ̀hẹ́n sọ <coughs> táyé táwọn táwọn ṣe program lórí ẹ̀ ẹnìkan ò dákọ̀ òtún náà pẹ́ ní òní sọ̀gbà tó náà ń mọ̀ pé òun náà ní sọ̀gbà náà ó padà ó padà fọ èsì sọ̀gbà tó di pé wọ́n padà pé ìjòkó ó ní ń dákọ̀ ẹnìkan kan ò dákọ̀ rẹ̀ ara àwọn jàmbá yìí náà pé àwọn ò dákọ̀ nítorí dákọ̀ ìwọ ọlọ́padà dákọ̀ so kánípa àwọn tàwọn náà bá dákọ̀ náà ni so kò yẹ wọn ò lè tún kúkúrú ni wípé kéèyàn ó try àti assess the situation tí a bá rí pé dídákọ̀ òun ó add value sí argument so ọtí ò bá ti add value kéèyàn kàn kó focus lórí point àti issue tó fẹ́ tó fẹ́ treat Allahu ta'ala alam bisawab. نعم Okay, sorry, sana, sana, good. Okay. Eh, eh, eléyìí nínú kí á ti pè náà máa ń pè ní sharia tashhir tẹ̀síhìrù ni táàmù táwọn yìí àwọn àfa máa ń fún because eh, pàápàá jùlọ pàápàá jùlọ tó máa ń pọ́ òun ní access direct access sí pápẹ́júwe nísìnyí olórí irú kí president Olúṣẹ́gun Ọbásanjọ́ nísìnyí kọ́ ló ń kọ́ kún lẹ́tà sí Buhari sunu sẹ̀ríà lẹ́yìn násù nípa àwọn afáwọn pé ní eh, tààyíbù náà ń pè àbíkán pé ń ò dáa torí pé kò sí nǹkan tó fẹ́ stop láti lọ yóò dá fìtínà láwùjọ àbá wa pé lọ́ndà ṣèyàtọ̀ ṣẹ̀ríyà pé ẹni tí ò bá wá lágbára àti ríchẹ̀ ńkọ́ sóun náà lè kọ́ so islam afa sọnù ṣẹ̀ríyà ni pé òun náà lè kọ́ ètò ẹ̀ la fi ní àwọn ìmáàmù so ẹni tó fẹ́ páàsì ńkọ́ lọ bá ìmáàmù àdúgbò rẹ̀ mama àdúgbò rẹ̀ ó sọ fún bóyá kápẹ́jọ yẹn ní sunu kẹfì nísìnyí mama wa mama àdúgbò ó sọ fún mamu kẹfì mamu kẹfì ó sọ fún mamu mamu àgbà nasarawa nasarawa sọ fún kápẹ́jọ bí a gọ́vùnà ni kápẹ́ ní ti ti Buhari ni so wọ́n lè bá mamu national mosque so tóun náà bá ní access àti rí olórí yóò sọ fún olórí tí o bá lágbàdà àti olórí ọ̀nà àtọ́ yìí tóun náà lè wí fún tí o wà sí mi so gbogbo tí Islam bá fẹ́ ṣe ní pé kásá maintain peace láwùjọ ní tí o ní dá wàhálà lẹ̀ torí pé gbólóhùn kan ló dá gbogbo lóru so ọ̀pọ̀lọpọ̀ sì ní táyà eh, èmi lè máa rí pé kíní yìí òun ló yẹ kán ṣe báyẹ̀ pé Eh, òun gẹ́gẹ́ ló rọ́ǹgì jù sọtá tó wọ́dọ̀ tó máa wò nu ẹlòmíì tó bá ń sọ̀rọ̀ yóò wúrò wípé bóyá eh, opinion tó nìkan wọn náà ló kọ̀rẹ́ẹ̀tì but kò ní máa yé pé ní opinion tó yìn gan kódà àwọn táwa ní kọ́kọ́ sí nínú tájọ́ ń ṣèjọba ga ti wọ́n ti wọ́n ti deliberate ẹ̀ eh, several times lọ́wọ́ pé ní àkó wọ́ọ̀kì iná jákàfi ilé so ìgbọ́dọ̀ máa lọ́wọ́ pé ní kó gbà yí pé ní tóun nìkan pé ẹlòmíì ò tí ì máa rú nǹkan tóun lára kò ṣẹlẹ̀ ẹgbọ́dọ̀ máa yí pé ní tóun máa yí kò láìkìlì káyé pé òun nìkan lọ́wọ́ àwọn bímọ àmì ti mọ̀ àtàjọ wà ní presidency bóyá wọn ti mọ̀ bóyá náà ti deliberate lórí pé so kò dáa tó kéèyàn máa kọ open letter tí wọ́n yìí pé ní òun sì ní access so ṣẹ̀dá channel rẹ̀ so báyìí báyìí báyìí báyìí báyìí kódà àwọn afámọ̀sọ yìí pé ní lára function juma kótóbà juma òun náà nù kọ́sì máàmù lára libi lè sàn òun mọ bí ó ṣe gbé kalẹ̀ tó fẹ́ correct wọn kó máa yíbi sì kalẹ̀ fún àwọn àfa tọ́lọ́hún ṣẹ̀ríà fún ìmáàmù khatibu ó fún un ní power ju anybody lọ even bí ààrẹ orílẹ̀ ìbámẹ́wájú rẹ̀ lásìkò kótóbá wọn kò gbọdọ̀ sọ̀rọ̀ ó bá ilé sọ̀rọ̀ fàkọ̀lága ó ti bájúmọ́ rẹ̀ jẹ́ so ìmáàmù ló ń kọ̀ǹtró gbogbo àwọn tó wà ń bẹ̀ wọn àtààrẹ ni àti gbogbo wọn ni ò ní kọ̀ǹtró wọn tó bá sọ pé opportunity ni pé kó lọ opportunity pé wọ́n tẹ̀ gbọ́ wọn so kọ́ra fi hikima kó fi nǹkan tí ó fi gbé nǹkan tí ó fi tí ó fi gbé kalẹ̀ kó fi gbé kalẹ̀ so bí o bá wá work ńgbà náà ẹ̀hẹ́n ó sì àwọn ọmọ àná tí ó fi channel ẹ̀ skinny but ká máa nígbà kó ká máa sọ nǹkan tí tó wù so kò sí nínú nínú ìlànà ìlànà ṣẹ̀ríà Allahu ta'ala a'lam bis-sawab wa sallallahu wa sallam ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka Allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk 所以。